أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات وما فيها وخلق الأرض وما عليها وخلق الأمراض بأنواعها وجعل علاجها على أيدي الأبصار وأولي النهى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه وعلى جميع الأنبياء والمرسلين وتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فيا عباد الله اتقوا الله تعالى وأبدوه وأن تقواه أمن بعد الخوف والنجاة بعد الحيرة قال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزق من ايه لا يعتزف ان الله بالغ امري قد جعل الله لكل شيء قدرا ثم اما بعد فيا عباد الله لقد انتشر الخوف في العالم من, من الامراض انتشار الكبار في الافاق وامتلأ الدنيا وامتلأت الدنيا بالقلق من من انفجار الأمراض الغريبة وهي من علامات الساعة إلا أن الحل الوحيد في الإسلام عباد الله فتعالوا معي نعيش مع حديث الرسول الكريم عن ابن عباس رضي الله عنهما أن عمر بن الخطاب رضي الله عنه خرج إلى الشام حتى إذا كان حتى إذا كان الإنسان لقيه الأمراء والأجناد أبو أمينة بن الجراح وأصحابه فأخبروه أن الوباء قد وقع بالشام قال ابن عباس فقال لي عمر ادعو للمهاجرين الأولين فدعوتهم فاستشارهم وأخبرهم أن الوباء قد وقع بالشام فاختلفوا فقال بعضهم خرجت لأمر ولا نرى أن ترجع عنه فقال بل هناك بقية الناس أصحاب رسول الله ولا نرى أن تقدمهم على هذا الوباء فقال ارتبعوا أني ثم قال عدوا للأنصار فرعبتهم فاستشارهم فسلكوا سبيل المهاجرين واقتربوا باختلافهم فقال ارتبعوا أني ثم قال ادعوا لي من كان هنا من مشيئة قريش من مؤاجرة الفتح فرآكم فلم يقترب عليه منه رجلان فقالوا نرى أن ترجع بالناس ولا تقدمه على هذا الوباء فنادى عمر رضي الله عنه بالناس إني مرسل على ظهري فأقبلوا عليه فقال أبو عبيدة بن جراح رضي الله عنه أفرارا من قدر الله فقال عمر رضي الله عنه لو غيرك قال يا أبي يا أبا أبيلة فكان عمر يقرأ خلافه نعم نفر من قدر الله إلى قدر الله أرأيت لو كان لك إبل فهبطت واديا له بالواد إحداهما خفة والأخرى جدا أليس إن رأيت الخفة رأيتها بقدر الله وإن رأيت الجدمة رأيتها آه بقدر الله قال فجاء عبد الرحمن بن عوف رضي الله عنه فكان متغيبا في بعض حاجاته فقال إن عندي من هذا علما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا سمعتم بي إذا سمعتم بي بأرض فلا تقدموا عليه وإذا وقع بالأرض وأنتم بها فلا تقربوا فرارا منه فعمد الله تعالى عمر رضي الله عنه وانصرف إن شاء الله تعالى في الخطبة القادمة نترجم هذا الحديث استغفر الله لي ولكم وأقول ما تسمعون وصلى الله على نبينا محمد وجراثيم ال... وجراثيم الكورونا فيروس أي كورونا فيروس وإيبولا وغيرها من الأمراض الخطيرة التي لا تسمع من قبل من السابقين وقد يكون السبب في ذلك أنه من علامات الساعة حيث يكون تخويفا للعباد من غفلة بالمآسي بأنواعها واصرار اوديها وعدم التوبة منها وعدم مبالاته عن أوامر الله تعالى ونواهيه وعلى هذا يتألى المسلم بآداب التالية وقاية عن نفسه وأقربائه وبيئته أولا إذا وقع في أرض كان يعيش فيها فلا يخرج منها وإذا كان في غيره فلا تدخل فيها كما دار في الحديث السابق وهذا الحديث عن أسامة بن زيد رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال إذا سمعتم طاعون بأرض فلا تدخلوها وإذا وقع بأرض وأنتم فيها فلا تخرجوا منها متفق عليه ثانيا الالتزام بالنظافة بصفة عامة كما وصفها الإسلام من البلد والمكان والمأكولات والمشروبات والملابس لأن الإسلام دين النظافة ولا جدال في ذلك قال تعالى ولا تلقوا بأيديكم إلى تألك ثالثا الالتزام بالأذكار المناسبة من دخول في مكان وخروج منه ومن فيه شيء بداية ونهاية وغيرها رابعا الذكر المقصود مثل الدعاء الذي كان النبي صلى الله عليه وسلم يدعو الله به اللهم إني أعوذ بك من البرد والجنون والجذام ومن سيء الأسقام أبي أقول لهم وبواتهم kúrò lọ́dọ̀ ṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ìgbé lẹ́yìn tí a bẹ̀rẹ̀ ìbátúndì بل wa ti ní ọba tó ṣe pé òun náà ni gbogbo wa à ń darí àlámọ̀yé ọ̀rọ̀ wa sọ́dọ̀ ẹ̀ òun ló sì máa ń tó yẹ wá òun ló máa ń tá a ní bùkátà sí òun ló máa ń tó ṣe pé tá a bá ṣe yẹ jẹ́ nira fún wa òun ló máa ń tó yẹ pé tá a bá ṣe yẹ sì máa jẹ́ ìjẹ̀kùn fún wa. adúgbò fún ọlọ́wọ́n ọba ọba tó ṣe pé òun ló dá sánmà àti gbogbo ti bẹ́ẹ̀ ẹ̀. ọba yìí náà ló dá ilẹ̀ àti gbogbo ti ń lórí ilẹ̀ ọba táwa wí gbogbo ti ń jẹ́ ìran ààrẹ gbogbo ti ń jẹ́ ìran ààrùn gbogbo ti ń jẹ́ ìran oríṣiríṣi ìdààmú tó wà lórí ilẹ̀ ọba yìí náà o fi ìwòsàn gbogbo àwọn ó fi sí ọ̀dọ̀ gbogbo àwọn tó jẹ́ olóye lẹ́yìn tó ti jẹ́ sí ìjẹ́ olóye wọn. àwọn tó ní làákà yìí táwọn ẹni bàbá tó ní làákà yìí yẹn ni àwọn onímímà tí ọ̀rọ̀ ẹ̀sìn yé tó ṣe pé wà ní máa ṣètò sàárẹ̀ kan pẹ̀lú tí ó tún máa jẹ́ ìnira fún yàn lọ́jọ́ ọ̀la wọn ò ní máa ṣètò sàárẹ̀ kan àyàfi kọ́ jẹ́ ń tọ́jẹ́ ìbámu sí tí ẹ̀sìn ní ká fi ṣe ìwòsàn ẹ̀ eléyìí ni nǹkan tí Islam tó ṣàlàyé fún wa àwọn ajẹ́rìí kọ́kọ́ bíbá anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ẹrú ẹ̀ ní ń tẹ̀wé jíṣẹ́ rẹ̀ fún ní pẹ̀lú ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá anábì náà kó máa bá wọn ara rẹ̀ kó máa bá wọn sọ́ọ́bà ẹ̀ kó máa bá wọn anábì ọlọ́run lágbà pàtó bá òjúṣe ọlọ́run kíkẹ́ náà kó máa kárí àwa náà ẹ̀yà rúṣẹ́ ọlọ́run ẹ̀já lọ páyà ọlọ́run lódodo láti máa jọ́sìn fún un káwá lọ́ọ́ òun máa ní fọkànbalẹ̀ wà bẹ́ẹ̀ níbi táwọn èèyàn máa dààmú táwọn èèyàn máa páyà bẹ́ẹ̀ ibẹ̀ náà sì ní ọlá wà fúnbi táwọn èèyàn bá ti ń táwọn èèyàn tí wọ́n gbà má tí wọ́n bá ti jẹ́ olùpáyà ọlọ́run olùbẹ̀rù ọlọ́run ọ̀nà àbáyọ ọ̀nà ibi tí wọ́n gbà ló ti yọrí ìyẹn tọ́nà náà sọ fún wípé gbogbo ti páyà òun ọlọ́run òun ọlọ́run ọba lòun máa fún lọ́nà àbáyọ owó ma máa fẹ́ ìjẹ́ ẹ̀mú fún lọ́nà tí ò ní nàkà pẹ̀lú torí pé wọn lọ́wọ́ báyìí lòun lágbára láti ṣe gbogbo ohun tó ń sáàtọ̀ yìí ẹ̀yìn arúgbìn ọlọ́run eléyìí ọ̀pá mọ́kù wà àwa náà rí bí ìpayà bó ṣe tàn ká gbogbo ayé lápapọ̀ gẹ́gẹ́ bí eruku ti bojú sọ́mà látara àárẹ̀ eléyìí tó fi yí pé ó tún fẹ́ gbogbo ayé ló kún fún bẹ̀rù látara àwọn ààrẹ yà eléyìí tá a gbọ́ tẹ́lẹ̀ eléyìí tí ó tí ó tà sí ẹ̀ máa gbúrò pé kẹ́kẹ́ tiẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n o àwọn àbá ló kan nínú àmì òpin ayé mà ní wá rí yìí ká lọ wípé ọ̀nà tó tó sí àwọn gbogbo àwọn oníranran àrùn gbogbo àwọn oníranran àárẹ̀ wọ̀nyí inú ìsìláàmù náà lọ̀nà àbáyọ wà fún gbogbo àwọn nǹkan wọ̀nyí torí ìsìláàmù ti jẹ́ káwọn ọmọ ìpéyọ̀ fẹlẹ̀ ọkàn lè wá jẹ́ sí pé èyí ti ń tí ó ọ̀mà ọlọ́run lọ yìí wò

sábọ̀ jẹ́ gẹ́gẹ́ bí abúlé kò kan lẹ́yìn tó ṣe wípé láàrin ìlú Madina sí ọ̀nà sam níbi tá ń sọ yìí àbọ̀ pàdé àwọn ikọ̀ ogun kan lẹ́yìn tó pé nínú wọn ni àbọ̀ wa òbẹ́yìn sẹ́tù láì fún ìjàmbá ọ̀hún mẹ́ àtàwọn tí àwọn tí wọ́n ń bọ̀ láti ìlú sáàmù yìí wọ́n wá sọ bá àbá wa wọ́n rújọ́ náà ní pé àbá ọmọ àjàkálẹ̀ àrùn kan ti bẹ́ẹ̀lẹ̀ nílùú sáàmù lọ́nà ibi tó ń lọ yìí àbá wa tó lágùn àbá wọ́n làbá wa wọ́n wá pé àwọn nínú ìtàbá wa àbúláìbùnú márùsì ní nínú àwọn tí wọ́n máa ń pè sí ìdòkó wọn bó ti jẹ́ tó àbá àtìláì fún ti kéré fún wọn lọ́jọ́ orí jọjọ ṣùgbọ́n wọ́n kó yàn àbá àtìláì fún ti kéré o gbogbo ọdún wọn náà bá jẹ́ onípò bá ọba ọmọ kékeré kan tó lóye bá ọba ọmọ kékeré kan tó ní má bójú kọ́ ọmọdé ni wò ó fún un ní èyí tó yẹ kó fún un nínú ẹ̀tọ́ kọ́ ọba àlè nígbà nínú ìtọ́sọ́nà níbi ipò tó wà ìwọ tí wọ́n yàn ní chairman ààyè kan wọ́n yàn ọ́ ní president ibì kan wọ́n yàn ọ́ lálámójútó ibì kan ó sì rí i pé àwọn kan bẹ tó lóye ṣùgbọ́n wọn ò sí nípò ńlá gẹ́gẹ́ bí wọn kọ́dà wọn ò sí nù executive ní ṣùgbọ́n ni bójú kéré lú àwọn yẹn o lè mú wọn sọ́dọ̀ tí wọ́n máa lò wọ́n gẹ́gẹ́ bí àgbáyìsà tiẹ̀ nígbà tó rí wípé wọ́n lóye bẹ́yìn báyìí ní àbáwà abdullahi bùnú àbáàsì jẹ́ lọ́dọ̀ àbáwà umar àbáwà umar wọ́n wá pé àbáwà abdullahi bùnú àbáàsì jọ́ náà wípé ọ̀rọ̀ màrẹ́ ìbò láti ọ̀dà kókó bá ń pe àwọn alùmọ̀ àjírí àwọn olóńgbà lọ́pọ̀ alùmọ̀ àjírí yẹn àwọn aráàlú mọ́ta bá ń pè wọ́n wá ìlú madina bá ọmọ tuntun wà ká ìlú madina bá ọmọ tuntun lò ìjọba lọ kótó ni pé wọ́n gbèrò àti lọ sí ìlú tí wọ́n lọ jọ náà. ìgbà táwọn aráàlú mẹ́ta tí wọ́n já àwọn àṣírí tí wọ́n ṣe ìjìlá lọ sí ìlú madina dé àbá ọmọ òkú àwọn ṣe mọ̀nà ìgbẹ́kẹ̀ láti ibi tí ń lọ wọ́n ní ọjà kálẹ̀ àrùn ti bẹ́lẹ̀ yìí bó tẹ̀ gẹ́gẹ́ pé ẹnu wọn òkú ń jọ náà rí àwọn ìsánú

àbáwọn ọmọ ìwà pé pàtẹ́nu wọn ò sí kò ọmọ tẹ́rí ọmọ ń pe àwọn aráàlú Màdínà náà wá àwọn tí wọ́n gba ànẹ́bì lálejò àwọn tí wọ́n fún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ nípa tá ànẹ́bì ṣe yíra láti fi ẹni pẹ́ táwọn náà dé irú ọ̀rọ̀ táwọn aráàlú mọ́kà sọ gẹ́lẹ́ irú àbá àwọn ọmọ òṣèlú káwọn náà ma máa lọ àbá àwọn ọmọ òṣèlú wa ní ká lọ pe àwọn tó jẹ́ àwọn àgbààgbà nínú àwọn ìdílé kùrẹ́ìṣì àwọn kùrẹ́ìṣì náà ìlú mọ́ta wọn ti wá ṣùgbọ́n ìdílé ànábì lọ́tọ̀ làwọn yẹn níbi àwọn yẹn kọ́ tó pọ̀ wá nígbà tó o tí nǹkan ọgbọ́n tó bí tí nǹkan olóye tó wọ́n náà tó tó fi ọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà àwọn tó tó jẹ́ àgbàlagbà kọ̀ọ̀rọ̀ lọ wọ́n irú wàhálà tó ṣẹlẹ̀ ń ó lè ti ṣẹlẹ̀ lójú ayé lójú láwọn ọjọ́ ayé tó ti tí dáyé gbà náà nígbà tó bá látara bẹ́ẹ̀ àbáwa Umar wọ́n gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn wọ̀nyí ṣùgbọ́n àwọn ọkùnrin méjì kan náà àwọn kùrẹ́yì àwọn wa ń sọ bá àbáwa Umar ń jọ́nà yìí pé ẹnu wọn kò lórí pé àbáwa Umar ibi tá a sọ pọ̀ ń lọ yìí o kọ́ ọ má lọ bẹ̀ lọ́dà o eléyìí ti táwa rí nínú ọ̀rọ̀ torí wípé níbi tó ń lọ yẹn wọ́n ní wàhálà ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́run lọ́bẹ̀ tí wàhálà wọn bá padà wá kẹ́yìn náà gbọ́ àtàwọn tẹ́ ń kó lọ ẹ̀yà má lọ́bẹ̀ lọ́dà ọ̀ eléyìí ló kúnyàn ní ìfọ̀kànbalẹ̀ báyìí làbá wa wú náà wọ́n bá pè dé pé tọ̀ ẹ̀yìn yà ibi tá a lá ń lọ àlọ́ máa wọ ẹja padà lé wa. àbá wa òfin dẹ́kun wá fún ìjọba tí ó pàdé àbá wa umaru lójú ọ̀nà wa ń sọ ẹbẹ sọrọ kádàrá Ọlọ́run ni àbá àwọn ọmọ ní àhà tí wọ́n tún wáyé kọ́ ọmọ sọ báyìí kí ló jẹ́ ká bá àwọn ọmọ ọ̀pọ̀ eléyìí bá bá àwọn ẹ̀dá sí láà nítorí ká bá àwọn ọmọ ọ̀pọ̀ eléyìí ni wípé àwọn ẹ̀kọ́ náà ló sí ọ ọyẹ kọ́ ọmọ wípé ilé sábúkẹ́dà rọ náà tó bá ní mo sábẹ̀ yẹn mo sá ni kádàrá Ọlọ́run ò tí n bá ní ìlọ dáhùn ní tí ọba ti tẹ̀mí náà yóò tẹ̀mí ṣùgbọ́n gbàtà ti mọ̀ pé wàhálà kan ṣẹlẹ̀ mì kan èyí dá kọ́lọ̀ kó yára rẹ̀ bọ̀ bẹ́ẹ̀. torí ìdí eléyìí jẹ́ wọ́n fún ọ lápẹ̀júwe wọ́n orí pẹ́ni tí ń da ràǹkúní torí ibi kókó tútù ńlẹ̀ tó sì ibi kókó gbígbẹ́ ńlẹ̀ àti àti tẹ̀sà pẹ́sẹ́ kí kókó ní wọ́n lọ àbí kókó kókó tútù èyí tó bá dà wọ́n lọ ń bẹ̀ náà tó o sì mọ̀ lọ. bí àbá wa Umar ti sọ̀rọ̀ yìí tán àbá wa Abdulrahman tó nà áwọn kọ́lọ̀ ń ayọ́ ìgbà tí gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí wọ́n ń pè àwọn èèyàn wọ̀nyí àbá Abdulrahman tó nà áwọn wọ́n ti wá sọ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí tá àbá àdùrámọ́n tó máa ó wá dé àbá àdùrámọ́n tó máa ó bí ní sọ o mo ti ní nǹkan kan lọ́dọ̀ nínú mọ̀ bụ o kèé ṣe tèmi o kèé sọ fún kèé sọ mi o bí kò yẹ ti pé mo gbọ́ tá sọ ọdún nínú ọ̀rọ̀ ni o ẹ wò ká ewu àwọn ẹ wọn bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ láti ìṣáájú wa kókò sí kan wa tó torí pé àwọn ọ̀gbọ́n kankan lẹ́nu ànábì ní tó súnmọ́ ọ̀rọ̀ náà láti gbogbo náà àbá àwọn abdulhamid tó nù àwùjọ ni òun gbọ́ lẹ́nu ànábì tá ànábì sọ yìí pé tẹ́ ẹ bá gbọ́ yìí pé wàhálà ìdààmú àjàkálẹ̀ àrùn ó ṣẹlẹ̀ sílùú kan ẹ má lọ bẹ̀ wọ́n là tó ti sọ tẹ́lẹ̀ bákan náà tẹ́ ẹ bá kú wàá kájàkálá àrùn àbá rẹ̀ kan bá ṣẹlẹ̀ síbi tẹ́ wà àdébí ni ẹ má ti wo ẹ má ti jáde kó bẹ́ẹ̀ o ẹ má jáde kó bẹ́ẹ̀ kẹ́ ẹ fẹ́ ń sá lọ o ẹ má sá lọ o bó ti sọ̀rọ̀ yìí tán bẹ́ẹ̀ nínú àbá wa umar ló dùn bẹ́ẹ̀ nínú àbá wa tìlá àbá ti dùn bẹ́ẹ̀ ni wọ́n ti gbọ́ bọ́lọ́ inú àbá wa ọmọ ọdún pọ̀ àbá wa ọmọ ọdún wa ti gbọ́ bọ́lọ́ àdìsá níbi ẹ̀kọ́ tó pọ̀ ó wà ń bẹ̀ eléyìí ní alákọ̀ọ́kọ́ ní tútù rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó tó ti pé ẹlẹ́ẹ̀kejì náà àti àwọn àlàyé àwọn ẹ̀kọ́ táwọn wá rí mú nínú yìí òun láwọn fúnra wa nínú túbọ̀ ẹlẹ́ẹ̀kejì àtúnjẹ́pẹ́ yóò wáyé òun ló ṣe islam òun ló ṣe ní ọ̀nà àbáyọ fún gbogbo òṣòro tó lè kó o gbogbo orú sọ̀rọ̀ tó wùkọ́ lè máa kọ́ gbogbo orú ìdààmú tó wùkọ́ lè máa kò wọ́n béèrè yìí pé kí ni islam sọ sí i kódà kọ́ mẹ́jẹ mùsùlùmí kọ́ mẹ́jẹ mùsùlùmí gbogbo ìnira tó wùkọ́ lè bọ̀ láyé islam ó ti sọ lọ́nà àbáyọ sí ìdààmú tó bá kèésì ìtàwọn èèyàn gbọ́yé yẹn òun ni wípé báyà tó ṣe wípé wọ́n tó oògùn mú ọ wọ́n wá àgbàgbà tí wọ́n ṣe mọ̀ yíò pọ̀ ọ̀nà àbáyọ èyí ń sọ òun ni kó ṣe wípé ìmọ̀ràn kan ló nǹkan kan ní ọ̀yẹ́ kọ́ ọ máa ṣe tó ṣe àbáwọn nǹkan kan ló ti ń ṣe tẹ́lẹ̀ tó tó ṣe wá wà fún ọ ní ọ̀nà àbáyọ yóò wá gbà látara bẹ́ẹ̀ gbogbo tó wá jẹ́ nítorí pínpín táwọn èèyàn ń dààmú dààbò bẹ́ẹ̀ lábòrò fún wa ní oògùn tá a lò sí nǹkan náà lẹ́yìn tí ò ní fún wa ní wàhálà ìkẹ́ ìkẹ́kọ̀ọ́ máa bá àtẹ́bí náà o ó sì máa bá gbogbo àwọn ẹni ìsáájú ẹ̀yẹ rúbí ọlọ́run ẹjẹ́ àlọ́ ọmọ ìpé Islam ó ti fún wa lọ́kàn balẹ̀ nínú gbogbo tí ń jẹ́ ìpayà táwọn èèyàn wà nù rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pípa náà mọ̀ pé ìpayà ìfòyà ìdààmú ń lágbàáyé tá wà lásìkò tá wà yìí pàápàá jùlọ nípa kan tá tí wọ́n sì ń sọ wípé ọgbà wájú nínú ibi táàrùn ó pọ̀ sí stage tower yìí jẹ́ kan mẹ́ kọ́nà wàá bẹ̀rẹ̀ tá a dé yìí kọ́mọ́tà làwọn mẹ́ o kọ́nà kọ́mọ́ dáàbò rẹ̀ bùwá o. bákan náà èyí tó tún báyé ká láwọn orílẹ̀-èdè tó lámìlága bíi China Amẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè míì á rí i pé táwọn pariwo bẹ̀ coronavirus. àrùn kátólé lẹ́yìn náà títí dẹ́rù àwọn èèyàn kan láti gbọ́ kọjá láàrin ọjọ́ mélòó kan náà sẹ́yìn elu láti dẹ́rù balẹ̀ bí àwọn ọjọ́ mélòó kan sẹ́yìn àtàwọn àrùn míì nínú àwọn àrùn tó pé ó léwu jọjọ láti gbọ́rú ẹ̀rí ṣáájú tún ọ̀pá kan bẹ́ẹ̀ rí àwọn olùmọ̀ẹ̀sìn wọ́n wòye sí wípé ó lè jẹ́ ìdí tó fi wáyé nínú ẹ̀ kó ṣe pé nínú àwọn àmì òpin ayé mà ní pé ayé ń lòpin náà ni lọ́wọ́ wá rí bẹ́ẹ̀ táyé bá wá ń lòpin ẹ ti mọ̀ yí pé nínú àwọn àmì ọmọ ṣẹlẹ̀ àwọn àmì oríṣiríṣi tó bá wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àlejò òun náà ni kókó ìpayà sí ẹ̀mí wa kókó ìbẹ̀rù sẹ́mi wa torí pé inú tí máa farú àwọn nǹkan wọ̀nyẹn òun náà ni ìfọ́nukọ́ra àwọn èèyàn táwọn èèyàn ti gbàgbé ara wa síbi tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pẹ̀lú àwọn ìran ẹ̀sẹ̀sẹ̀ kú sí jàmá kọ́rọ̀ táwọn olùmọ̀ ẹ̀sìn sọ yóò rí àbí òrí bẹ́ẹ̀ kó kálukú wa náà táwa náà wòye báyé ṣe ń lọ ń gbọ́ nínú wà àwọn èèyàn táwọn èèyàn ń wù ẹni tó ọkọ kàkà dáadáa yóò sì tún máa sọ fún ọ wípé àófè wọ ni o àbẹ́ẹ̀ nìkan àófè wọ ni tí ọba ti pẹ́ tó lóṣù tiẹ̀ èmi èmi ẹgbẹ́ ìrùn kaba wọn ṣùgbọ́n torí ti jẹ àkọ́gbọ́dọ̀ sí wàhálà ó tóbi lọ́wọ́ mi ó sì ti ṣe jàǹbá fún ọ ó ti ṣe jàǹbá fún ọ dáadáa tó ṣe pé lẹ́yìn lẹ́yìn lóòótọ́ padà wọn á máa fẹ́ àtẹni bíi tí màmá lọ léèwẹ̀ àfọwọ̀n nígbà ẹni yóò tún máa pa olójú rẹ̀ pé ah ó kó mi púpọ̀ lọ́wọ́ mi nì tí ẹ bá ṣe wọ ọkùnrin ẹ̀jẹ̀ sínú ìgbà bẹ́ẹ̀ àìmọye irú àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti jàǹbá àwọn èèyàn táwọn ó tún máa fọ kàtà àbíkà tí wọ́n ti rárá táwọn kódà yóò tún fi jọ́ kejì ó tún máa tún wọn fẹ́ sí wọn àná yóò máa wá lọ rẹ́ni kọ̀rọ̀ ìkà gbogbo olú àwọn ìwà ìkà bẹ́ẹ̀ àbáwọn ilé ìtòsí ẹ̀ gbajúmọ̀ tí wọ́n tún fọ ọwọ́ ọlágbánilójú

kálọ̀ ọmọ àwọn èèyàn ti láti sẹ́ríkò ní ìwà ẹ̀ṣẹ̀ kan tún wá gbọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn níbi àṣẹ tọ́lọ̀ ń pa ápẹ́lẹ̀ ìyẹn máa ń ṣe àwọn èèyàn kà fún máa àwọn èèyàn wọ́n fi àṣẹ pẹ́lẹ̀ ìyẹn ṣe àwọn èèyàn fi wọ́lẹ̀ wọ́n fi ráre àìmọye wọn mùsùlùmí tí ọgbọ́n fún wọn pè ó yọ kàtà tí wọlé ìgbà tí ọgbọ́n ni bí ìlú òsì yìí kó ti tóbi tó yìí kó ti gbogbo àwa tí kéde gbogbo àwa tí ẹjẹ mùsùlùmí nìkan ni wọn lọ gbòòrò mùsùlùmí mi náà bẹ́ẹ̀ ti wà báyìí yọ wà tó mi báyìí kódà mùsùlùmí yọ máa tó wa báyìí látara kíni látara pé tó ń jẹ́ òfin ọlọ́run pé lọ́ọ́ sínú ọ̀hún yẹn kò ká kú gbogbo ilé iná bẹ̀mí ti dá wàhálà fáírọ́ọ̀sì lẹ̀ tọwọ́ fáírọ́ọ̀sì bá wá tẹ̀ ọ́ tọwọ́ tọwọ́ ààrẹ bá wá tẹ̀ ọ́ ọwọ́ aláti ọlọ́run gbà náà kìí sí bàyá lọ́tẹ̀ ẹ̀kọ́ aláti ọlọ́run ó ti ẹ̀kọ́ ọmọ aláti ọlọ́run káàárẹ̀ ó tó dé ó ti ẹ̀kọ́ ọmọ aláti ọlọ́run kí dààmú ó tó dé ó ti ẹ̀kọ́ ọmọ aláti ọlọ́run kí wàhálà tó gbọ́ ọmọ ni o bákan náà àwọn èèyàn òbí níbi má ṣe má ṣe má ṣe àwọn èèyàn ká gùn ọlọ́run ní àwọn báyàn àyẹ̀mẹ́yẹ ẹ̀mí ló ti lọ́wọ́ ẹlòmíì bọ́ torí kóun fẹ́ lówó abẹ́rẹ́ nígbà torí kóun fẹ́ lówó ẹ̀mí yóò sì bọ́ lọ́wọ́ tiẹ̀ kò níta fún ṣé báwọn akẹ́kẹ́ jẹ́ ń bẹ́ẹ̀ níta dúpọ́ sáájú mu táwọn kan ti máa dánwò wọ́n ní lórílẹ̀-èdè kan àwọn máa sanwó ẹ̀mí tí wọ́n bá pààyàn gọ́ọ̀mẹ́ǹtì wọn ni máa tàwa láàrẹ àbí kó sì jẹ́ sípẹ́ tó bá pààyàn wọ́n jẹ́ àbí kó wá owó yẹn kọ́sán wẹ̀mí ẹ̀rí wọ́n ni wọ́n wá wá ẹnìkan wọ́n wá wá ọmọ kan wọ́n wá máa ṣe gẹ́gẹ́ bí afọ́jú alubára wọ́n bá kàdí dójú títì ọmọ tí wọ́n ń ṣe yúgbà tí ń fọ àwọn yẹn kò wá níjọ́ gbà tó ń bọ́ ọmọ òun lọ́yà wọ́n bí wọ́n kàdọ́gbọ́n ti ọmọ sẹ́nu mọ́tò tí mọ́tò bá wá pa ọmọ wọn wọ́n wá gbowó ẹ̀mí owó ẹ̀mí òun lòun fi dolówó

pẹ́ bá àwọn àfọwọ́fà wa àwọn wọ̀nyí àwọn àwọn abí tọ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni bí inú wa ń wọ̀n yẹn ọlọ́ọ̀bà alẹ́kẹ́ ọlá máa torí ẹ̀dá rú àwọn kan wọ̀nyí láti kó payà sí ilẹ̀ mi láti jẹ́ kó kálukú wa kẹ́rù ọmọ bà wá kẹ́rù ọmọ kó kálukú ní sílò tọ́ nígbà bí jẹni ọ̀kan náà àwọn ẹ̀kẹ́ oníyà ṣáàtì bóòlù àti báyìí dákù bóòlù àti múnikẹ́láṣẹ́ oníyà orí níbi sẹ́dáàdì wọ́n ti tún pè wáyìí níbi sẹ́dáàdì ọ̀rẹ́ wọn tún pè wáyìí wọ́n ní

tọ́rọ̀ bá wá rí báyìí kí làwọn ẹ̀kọ́ tí ìsìlámù kọ́ wa ìsìlámù kọ́ wa ẹgbẹ́ táwọn kọ́ṣọ́ pẹ̀lú àwọn ìwà ẹ̀kọ́ tí pọ̀ yìí nì láti lè pìrìfẹ́ǹtì ara wa láti lè dáàbò bora wa gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé lárúbáwá máa ń sọ ní èdè wọ̀nyí pé àlèkùkọ́ yàtọ̀ khairu min al-ilaj táwọn ilé ìbò àwọn wa tún sí pé prevention is better than cure kó tó di wípé wàhálà dé òun láti kọ́kọ́ wá kí wàhálà ọmọdé o ṣùgbọ́n kọ́ wá pẹ́lú alábàdé mọ́mọ ògùn ẹ̀ ó ti wọ́n náà dáàmú dínà ṣùgbọ́n tó bá bẹ tí wàhálà ọ̀bá dé olùkọ́ ọmọ ẹgbẹ́gbẹ́ àlàáfíà ní ojú ọgbà gbọ́yẹ ni pé Yorùbá ní ojú àpá òjò ojú ara pé ó ti ṣe mí ojú àpá àwọn o tó yẹ pé ó ṣe rí ó mú kankan o ó ṣe lọ ó ṣe ẹlòmíì ó lọ ó ṣe ẹlòmíì lọ ó gbé ẹlòmíì ní ó mójú lọ kọ́ wá pẹ́ tó bá ṣẹlẹ̀ àmọ́ mo gún ẹ̀ èyí tó bẹ́tà ní ká mẹ́jọ ṣẹlẹ̀ gbogbo àwọn ọ̀nà tóbi lè mẹ́wàá ṣẹlẹ̀ téèyàn lè fi wá sọ téèyàn lè sọ ẹ̀mí ara ẹni téèyàn lè sọ gbogbo ibi téèyàn bá ń gbé téèyàn lè dáàbò bò wọ́n bẹ̀ àti ẹ̀bárọ́bẹ̀sì ẹni àkọ́kọ́ ọ̀bẹ̀ tá a kà ń lọ àdìsí lẹ́ẹ̀kan táànẹ́bí tí ẹ bá wà ń lú kan tó bá pẹ́ lú pé èèyàn

ànábì kan wá kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tí ẹ bá wà níbi kan táàárẹ̀ òun ṣẹlẹ̀ nínú òlú téèyàn wà ànábì yẹn má kó bẹ́ẹ̀ o kó bẹ́ẹ̀ yẹn ìyẹn ni láti prevent àwọn prevention ló jẹ́ fún àwọn tó ń lọ́dọ̀ wọn torí pé kíni reflection kan yẹn lè ti wà lára títí ẹ káwa náà wo Ebola kọ́ ni a rí i pé ẹnìkan tí wọ́n lọ́wọ́ láti kọ́ńtì kan ibi tó rárẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn ẹnìkan tó wá láti kọ́ọ̀tì kan tí wọ́n tọ́jú ẹ̀rí pé òun ní kíni òun lọ́ọ́ wàhálà náà tí ẹ bá ẹ gbọ́dọ̀ tètè sánú bí òtún máa ràn lọ́nu yẹn ṣùgbọ́n ìsìláàmù ti fún wa lóògùn lórí eléyìí nígbà tí èèyàn bá lò bákan náà gẹ́gẹ́ bí wọ́n ti rán bí àdísá bá ọ̀sáàmù náà gbà wá tó ṣe déédéé eléyìí òun náà sọ bá gbọ́ sí ìgbónára àjàkálẹ̀ àrùn bá tọ́ba ti bẹ́ẹ̀lẹ̀ bí ẹwà ẹ má jáde kó mbẹ ẹ má dá ara yìí ni ẹ má wó gùn sí ẹ tọ́jú ara yìí bí ẹwà náà ẹ má fún gbẹ́ àwọn tí wọ́n bá tọ́jú yín àwọn nìkan wá gẹ́gẹ́ báyìí nìkan tí wọ́n wá kó lọ bòmí torí pé téèyàn méjì téèyàn mẹ́ta bá wá pàpà jùlọ ayé ti dọ̀rùn ayé ti di rọrùn nísìnyí wọ́n lè sẹ́ǹdì nǹkan tẹ́ lò sí yín tí ó sì ní nídìí kéèyàn wá bẹ̀ gan tí wọn ò ní dọ́dọ̀ yín wọ́n ṣe nìkan tẹ́lò sí yín wọ́n ti fún yín ní bẹ́ẹ̀ ṣe lò tọ́lọ́ oṣù máa lábẹ́ àwa láàrin ìṣẹ́ wà mẹ́rin náà eléyìí ni ẹ̀kọ́ ìsìlámù àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀kọ́ ìsìlámù tún kọ́ wa ká mójútó ń ti ń jẹ́ ìmọ́tótó ìsìlámù ló lé léyìí o ìsìlámù lẹ̀sìn ìmọ́tótó báwọn àkọ́bẹ́sẹ̀ ń pariwo ìmọ́tótó ìmọ́tótó ìsìlámù ti sọ tipẹ́tipẹ́ fáwa gbogbo àwọn ọ̀nà tí ìsìlámù lè kọ́ wa lẹ́kọ̀ọ́ ìmọ́tótó islam sàlàyé bá ti tèmọ́tò tó ara fún wa bẹ́yà bá wọ toilet àwọn ìmọ́tótó tá a ṣe á lo omi á kiri ní ara wa pẹ̀lú omi tí ó mọ́ dáadáa bọ́ba tó wá jáde ń bẹ̀ má ti ìfọwọ́ yẹn mú nǹkan kan tó jẹ má ti ìfọwọ́ yẹn mú nǹkan kan tó lò kọ́kọ́ fọ ọwọ́ yẹn fọ́nù pẹ̀lú èèpẹ̀ tọ́mọ́ àbí kò sì lo ọṣẹ láti lè fi fọwọ́ yẹn nù kọ́mọ́ dáadáa ẹ Islam kìí ṣe pé elétò ìlera kan lọ́sẹ̀ gbé wá ti sọ eléyìí kalẹ̀ one thousand four years ago ti sọ kalẹ̀ amẹ́ríkà àwọn ọ̀tá ti sọ kalẹ̀ nìyẹn táwọn káìsẹ̀ wá ń ọ ni ọmọ pé ọ̀gá wa aṣáájú wa àlébùwà Muhammad ó ìkàlẹ̀ bẹ́ẹ̀ náà ni ààyè gbogbo ààyè tá a bá ń lò sí ànábì ká máa ṣe kó máa wà ní ìmọ́tótó ibi taa ti ń jẹun ní islam wà ibi taa ti ń dáná islam wà ní ìmọ́tótó ibi tá ti ń ṣiṣẹ́ islam wà ní ìmọ́tótó kódà ó fi dójú ọ̀nà tí yẹn ń gbà kọjá abẹ́nìkan ibi àwọn èèyàn ń jòkó ibi àwọn èèyàn ń gbà kọjá gbogbo ẹni tí bá lọ lè da àwọn nǹkan ẹ̀gbin síbẹ̀ èèyàn ń jà bẹ́ sílẹ̀ ni àrẹ́bí ẹwọ ọ̀dá àrẹ́bí sọ àrẹ́bí àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n bẹ̀rù ìbínú ọlọ́run abẹ́ẹ̀ àwọn èèyàn wá ìbínú ọlọ́run látara eléyìí eléyìí náà tó ń kálukú wa náà gbogbo wọn tó ń síbi àwọn èèyàn kọjá tó tiẹ̀ lérò wípé náà tọ́jú táwọn tó lè máa lò fúnra gbogbo àwọn eléyìí náà

kọ́mọ̀ pé èèyàn yanbọ yanbọ wọ́n láàbí ara rẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ owó nìyẹn wọ́n bẹ́ẹ̀ nǹkan ọba ti tí ọlọ́rùn tí ó lè fún palára bá lera ara rẹ̀ kìí dandan ní bọ́ọ̀rá Islam ti lẹ́kọ̀ọ́ a gbogbo ọmọ onílé ti kú sínú ẹ̀ tẹ́ẹ̀tì rọ́ máa ń lé tẹ́ẹ̀rí yẹn pọ́ìsì ni o tẹ́ẹ̀bá mà ẹ ọtí ọbẹ̀ ẹlẹ́nu ẹ ọtí gàtẹ́ ń jẹ gàtẹ́ ń múlẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọmọ wa kó sínú ẹ̀ ṣé rẹ̀ rí wọ́n ẹ̀ tí ti ọmọ ilé ni pọ́ìsì ọmọ ti èkúté látàwọn ìgbà tí ń sọ yẹn lọ gbogbo àwọn lórí ẹ̀ kóńkàlùkù ká ní ìmọ́tótó ká máa tó ń jẹ àjẹkù sínú ilé kìsì kan ní ọmọ wa pé kò yẹn hàn wọ́n bá gbogbo nǹkan tẹ́kù tí ẹlẹ́ máa jẹ mẹ́kù tí bá wà nù ilé rẹ̀ ní pọ̀ pa káwọn máa sí àwọn nǹkan jíjẹ wa lẹ̀ pàpà jùlọ wọ́n tó fi ń ta nǹkan jíjẹ bẹ̀rù ọlọ́run o tọ́jú bí tó ti ń tajà dáadáa má kó àrùn àwọn èèyàn torí gbogbo ẹni tó bá jẹ́ sábàbí tẹ́nìkan

jíjáde òòrùn tó ní ọ̀jáde nǹkan lọ àárẹ̀ kọlu ojú ń tọ̀hún ni islam sọ fún wa o ni ẹ má bọ̀ ara yín pàpà àrùn o ẹ̀kọ́ nìyẹn gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ ọ̀hún ayé àwọn gbé sani ń jẹ́ ẹ má bọ̀ ara yín pàpà àrùn wọ́tọ̀ tọ́jú ara rẹ tó yẹ pé ń tọ́jẹ́ sábà bí àìsàn ti ń ṣe ọ́ ọ̀bùn tó yà ní ọ̀bùn bí ọ̀sẹ̀ kan èékánná ó gùn yóò kó dọ̀tí sínú bẹ́ẹ̀ níbi ń jẹun kò ní bọ́yàgbẹ́ kò ní tábà bọ́tọ̀ kò ní tábà bọ́wọ̀n ọwọ́ ọkọ̀ àtìyàwó bá rọ́dúnra ohun ní wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn ọ̀nà táàrùn ti lè ṣẹ́ sí yìí o ẹlẹ́ẹ̀kẹta kádún àwọn àwọn àdúà

mímọ àwọn àdúrà táwọn anábì tún máa ń ṣe nígbà tí wọ́n àwọn àjálù àrùn báyìí bá ṣẹlẹ̀ àbí kó tó ṣẹlẹ̀ gan táwọn anábì tún máa ń ṣe lọ́tọ̀ èèyàn ní kẹ́lìmọ̀ táwọn anábì máa sọ pé Allahumma inni a'udhu bika minal barq wal junun wal juzam wa min sayyi'il asqal Allahumma inni a'udhu bika minal barq ẹ̀rì ànábì àwípé òye ọlọ́run mọ́sálà níbi àárẹ̀ kan tá

ọlọ́run sọ wa níbi àárẹ̀ ìdẹ́dẹ̀ ẹ̀rí tí gbogbo káwọ́rẹ́ bọ́ tójú ọmọ alámi gbogbo àwọn àárẹ̀ káàrẹ̀ wọ̀nyí ànábì ní kọ́lọ́wọ́ sọ ànábì wa sọ ní gbẹ̀ntán ní parí àmẹ́ni fi gbogbo àárẹ̀ gbogbo àmódi tí máa ṣẹlẹ̀ sí ni tó jẹ́ àárẹ̀ oníranran àárẹ̀ àtẹ́lẹ́ ìta àgbọ́rí àtàwọn ilé ìtọ́jẹ̀ tó fẹ́ yọ nìsín ọlọ́run ànábì ti bẹ̀rẹ̀ òun bẹ́ẹ̀ ọlọ́mọsá làwọn náà bẹ́ẹ̀ o àwọn náà bẹ̀rẹ̀ òun ní parí pé allahumma ayi sari silamu alimusimin ودمر الشرك والمشركين اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم افتح لنا ابواب رحمتك اللهم افتح لنا ابواب رحمتك اللهم انصرنا اللهم انصرنا على تجديد هذا المسجد اللهم انصرنا اللهم اجمع لنا الجماعة المسلمين اللهم وفق آه، صفوفنا اللهم وفق صفوفنا برحمتك يا ارحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم قوموا الى صلاتكم